بسم الله والحمد لله والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وأصحابه والسلام عليكم ورحمة الله وبركاته a fi ẹyìn fún Allah a fi ọpẹ́ fún atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ mo kí wa káàbọ̀ sí ìkànnì talim TV mo sì kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò ni ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. ọ̀rọ̀ ìfẹ́ episode one one six episode one one six. àkọlé àkọlé tòní òun ni oògùn ìbálòpọ̀ oògùn ìbálòpọ̀.

a ṣe mọ̀ pé lórí ètò yìí ìbéèrè àti ìmọ̀ràn ló ń bí ìjókòó ọ̀rọ̀ ìfẹ́ nítorí náà ẹnì yòówù tí ó bá fẹ́ fi ìbéèrè ránṣẹ́ sí orí ètò yìí ó ní àǹfààní láti ṣe bẹ́ẹ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí a fi ń gba ìbéèrè wọlé zero eight zero seven six one one four eight nine six. bákan náà ni mo tó ń fi ni mo tó ń kìlọ̀ fún wa ní àsìkò yìí wípé nínú àmì nifak àgàbàǹgebè òun ni kí mùsùlùmí kọ́ máa béèrè ọ̀rọ̀ tó jẹ mọ́ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ máa béèrè rẹ̀ ní ọwọ́ ẹni tí kìí ṣe ẹlẹ́sìn rẹ̀ tàbí kọ́ máa béèrè rẹ̀ lọ́wọ́ ẹni tí kìí ṣe onímọ̀ ẹ̀sìn rẹ̀ nínú àmì nífàkù ló wà gẹ́gẹ́ bí a ṣe rí àwọn kan tó jẹ́ pé irú àwọn issues tí à ń àdírẹ́sì lórí program ọ̀rọ̀ ọ̀fẹ́ àwọn ń gbé lọ sí orí rédíò tó jẹ́ pé ẹni tí wọ́n bi léèrè tàbí ẹni tí wọ́n béèrè àmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ó lè jọmọ kékeré gan kódà tẹ́lòmí ò tí ì délé ọkọ nínú wọn tẹ́lòmí ò tí ì níyàwó nínú wọn paríparí ẹ̀ wá ni pé wọn ò ní fọ èsì fún yín ní ọ̀nà tí ò fi ní kó bá ẹ̀sìn yín wọn ò sì ní fọ èsì fún yín ní ìbámu sí Quran àti sunna anabiwa Muhammad ẹ̀yin náà sì mọ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ bẹ́ẹ̀ mùsùlùmí kì í gbé ìyanjú ọ̀rọ̀ rẹ̀ lọ bá kèfèrí mùsùlùmí kì í gbé ọ̀rọ̀ ẹ̀ lọ bá aláìmọ̀kan kò sí ìdáhùn tàbí àmọ̀ràn tí wọ́n máa mú wá tó lè ṣe wẹ́kú ohun tí Islam sọ. So nítorí náà nítorí náà a ní àwáwí mọ́ wípé a kúkú rí àáfàá kankan tó lè gbà wá lámọ̀ràn lórí ọ̀rọ̀ tó jẹ mọ́ ọkọ àti aya àti ẹbí ní àpapọ̀ la fi ń gbé lọ bá àwọn tí wọn kì í ṣe àáfàá la fi ń gbé lọ bá àwọn tí wọn kì í ṣe mùsùlùmí àwa ti bọ́ ojúṣe tiwa àwa ti ń bọ́ sílẹ̀ ìyẹn ni pé a ti ń ṣe ojúṣe tiwa ó kù sí ìwọ lọ́wọ́. bí o bá fẹ́ wá fi ìbéèrè ránṣẹ́ tàbí o fẹ́ gbàmọ̀ràn nínú òfin tá à ń lò lórí ètò ni pé a ní dárúkọ rẹ ení a sì ní rìlíìsì voice yẹ torí pé ọ̀kan nínú ọ̀nà méjì ló lè gbà sẹ́ndì ọ̀rọ̀ rẹ sí wa ìsáìdà kó o mẹ́sẹ̀gì wa tàbí kó o sẹ́ndì voice note sí wa àmì tó sì si, àmì tó fi mọ̀ wípé ìbéèrè rẹ ó ti wà nínú èrò ó ní pé o máa rí èsì gbà pé a ti dè é mọ́lẹ̀ noted a máa send yẹn sí ọ padà ọ wà máa retí ọjọ́ tí yóò kàn ọ́ nítorí pé àwọn ìbéèrè wọ̀nyẹn bó ṣe ń wọlé wá náà ni a máa ń fọ èsì rẹ̀ tẹ̀léra wọn àyàfi tá a bá rí i pé èyí tó wọlé kẹ́yìn tá a fi wá sórí ètò ó ní ṣe ó ní ṣe pẹ̀lú àkọ́kọ́ kò sí nǹkan tí a fẹ́ ṣe sí i torí pé a ní dá ogójì sí méjì nígbà tí béèrè bá ti jọra wọn tó bá ti rí bákan náà a fún ní the same treatment aláwọ̀ fi wá ṣe kòǹgẹ́ dáadáa lẹ́ẹ̀kan sí i mo kí wa káàbọ̀ sórí ètò wa ọ̀rọ̀ ìfẹ́ episode one one six pẹ̀lú àkọlé tí mo pè ní oògùn ìbálòpọ̀. ọ̀kan nínú àwọn ọkọ ìyàwó òun ni ó ń béèrè fún ọ̀nà àbáyọ tàbí àmọ̀ràn wípé ìgbàkígbà tí òun àti ìyàwó òun tí àwọn bá ti ní àṣepọ̀ ìbálòpọ̀ oorun ìfẹ́ òun kì í gbádùn rẹ̀ òun kì í gbádùn rẹ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó fi gá sí wípé òun tiẹ̀ ti fẹ́ sọ ọkàn nù lórí kí òun máa ṣe àṣepọ̀ lọ́kọláya gẹ́gẹ́ bí ó ṣe yẹ àfi ní ẹ̀kọ̀ọ̀kan lòun kàn wò wípé well ó dáa kò burú máa bọ̀ ó ní pírọ́blẹ́mù tó ní ni wípé ó ní ṣe bí kinní máa dùn ni kò dùn mọ́. ó níbi tóun ti wá ń bá tóun sì ń bá pọ́blẹ́mù yìí yí ìyàwó òun wá fura pé àfáà ẹ ṣe báyìí tẹ́tẹ́lẹ̀ náà ṣé kò sí pọ́blẹ́mù ó ní òun kọ́kọ́ ní kò sí pọ́blẹ́mù ó ní ọdún kìíní lọ òun sọ pé kò sí problem àwọn à ń lo ọdún kejì lọ lọ́wọ́ ní à ẹ̀ ní ò sí problem kò sí problem ah, ah. ẹ sì níbò míì tẹ́ ti ń tura ju ọ̀dọ̀ òun nìkan lọ. ó ṣe á jẹ́ pé bí ẹ̀ẹ̀kan láàrin oṣù kan bí ẹ̀ẹ̀kan láàrin oṣù méjì ló ń já sí. Si òun bùkátà sí kinní yìí ìyàwó sátẹ ọkọ ẹ̀ nínú ọtẹ ẹnu kí ló ń ṣẹlẹ̀ ẹsọ kì í kú ṣe pé ara yín ò máa le ara yín máa le kí wá lọ́wọ́ àfà tó fi jẹ́ pé ọkàn ń le dànù lásán ni. ẹ máa lò ó síbi tó yẹ ká ẹ máa lò ó sí táwọn ọjọ́ ara wọn arákùnrin wa ní ohun tó ṣẹlẹ̀ rí òun ti ń rò ó tó gọ́ mẹ́ta ìyàwó ni ó tiẹ̀ kọjá gọ́ mẹ́ta kì í sọ̀rọ̀ gọ́ mẹ́ta tí ti lé ni so ẹ má dà kọ kí gangan ẹ sọ jọjẹ́ mọ̀ pé tóun bá ń bọ́ ọ ṣe àṣepọ̀ kì í dùn rárá ìyàwó ni ẹ̀ kì í dùn rárá ṣéyàn wá ni ẹ bá ti sọ ẹ bá ti sọ pé kì í dùn rárá mọ́ ogún ẹ̀ ń bẹ̀ẹ́ ọkọ ni kí wá lóògùn ẹ̀ ó ní wọ́n ń pe oògùn kan ní àdódùn àdódùn ó ní tó ti lọ sí ọ̀dọ̀ àwọn lékulẹ́ja kó ní òun fẹ́ ra ọṣẹ àdódùn. ọkọ lòun ti gbọ́ ọkọ wá wò pé àdódùn ẹ gbọ́ ẹ ẹ kì í ṣe obìnrin ní ọmọ darí òun òun ló yẹ kí òun darí ẹ ẹ jẹ́ kóun fẹ́ kan bi àwọn àfáìsìn léèrè èwo ni wọ́n tún ń pè ní àdódùn ṣé nǹkan tí èèyàn lè lò ni. kí ni ojú tí ẹ̀sìn fi wò ó. Hmm. ìbéèrè rẹ̀ yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ìṣesí mi tí mo bá ti fẹ́ dáhùn ìbéèrè tó sì jẹ́ ìṣesí àwọn sálàf wípé tí ìbéèrè tó bá jẹ́ ìbéèrè tí ó pẹ̀ka tí oníbéèrè wá mú ẹ̀ka kan wá nínú àwọn ẹ̀ka rẹ̀ àáfàá tó fẹ́ fèsì yóò sa gbogbo ẹ̀ka ẹ̀jọ yóò sàjọ kọ́mọ́ pé ohun tó bá sọ lánàá irú ẹ̀ náà ni ó tún sọ lónìí irú ẹ̀ náà ni ó tún sọ lọ́la nígbà tí ẹlòmíì bá tún dé pẹ̀lú ẹ̀ka míì tẹlòmíì bá tún dé pẹ̀lú ẹ̀ka mìíràn ìdí nìyí tí mo fi pe àkọlé ọ̀rọ̀ ìfẹ́ ti alẹ́ òní ní oògùn ìbálòpọ̀ dípò kí ni ìdájọ́ àdódùn torí pé kì í ṣe àdódò nìkan ni ó ní í ṣe pẹ̀lú ìbálòpọ̀ lẹ́ẹ̀kan sí i mo kí wa káàbọ̀ sórí ètò àwa tí a bá ti ń darapọ̀ mọ́ wa kárí pé à ń tẹ love à ń tẹ share à ń tẹ like ká share rẹ̀ fún àwọn èèyàn torí pé ọ̀rọ̀ náà ọ̀rọ̀ kan ni. tó lágbára Allah ó wa. ọ̀rọ̀ ìfẹ́ bí àdánwò níṣẹ́ ẹni tó ń forírọ ó ń forírọ ẹni tó ń farigá ó ń farigá kí Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa ẹ tún wo bí tí ọ̀rọ̀ tún gbà yọ aya aya ó gba ọkọ ẹ̀ lámọ̀ràn wípé ohun tó kàn ni pé kó lọ ṣe àdódùn kó lọ ṣe àdódùn. ṣé oríwọ tí ò ń tẹ anger face yẹn pẹ̀lú yọ̀ǹda Allah tí n bá ti parí ètò ń wà ọkàn ń sì rí i pé mo blọ́ọ̀kù ẹ finally kò pọ́ dandan kọ́ ọ wá sórí ètò àfáà kan nígbà tó o bá mọ̀ wípé ohun tẹ́ni yẹn ń sọ kò jẹ mọ́ tiẹ̀ kò pọ́ dandan kọ́ wá síbẹ̀ ò ń fi àsìkò rẹ ṣòfò ni lọ́mọ gbọ́ nǹkan tí ó wù ọ́ láti gbọ́ àmọ́ kọ́ wá wá sórí ètò àfáà kan kó wá máa tẹ anger face kó lè bàa lè ṣe ìdíwọ́ fún ètò náà lọ́dọ̀ àwọn tí ń darí social media ó túmọ̀ sí pé fàtánù ni ọ́ aládàáwò ni ọ́ nù tó fẹ́ dàdàáwò lẹ̀. ìsáídà kó túbá tàbí kó lọ máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ẹni tó fẹ́ gbọ́rọ̀ ní ẹnu rẹ̀ akúkú pọ̀ lórí social media apọ̀ náà apọ̀ apọ̀ gan ni ẹ̀hẹ́n so o ní choice láti lọ gbọ́ eléyìí tí o bá fẹ́ gbọ́ tọ́ ààrẹ ọjọ́ mú so oògùn ìbálòpọ̀ ohun tí mo gbà lérò pẹ̀lú oògùn ìbálòpọ̀ ó ní àwọn oògùn kan tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti ìbálòpọ̀ lọ́kọláya àwọn oògùn kan tó ní í ṣe pẹ̀lú ìfẹ́ ìfẹ́ràn àti àwọn oògùn tó ní í ṣe pẹ̀lú àlìjìmá àlìjìmá sex sexy ok ní ilẹ̀ Yorùbá ní ilẹ̀ Yorùbá tá a wà yìí nínú àwọn oògùn tí ọ̀rọ̀ mọ́ ìfẹ́ràn àti ìbálòpọ̀ àkọ́kọ́ òun ni wọ́n ń pè ní oògùn ìfẹ́ràn oògùn ìfẹ́ràn ìkejì tó tẹ̀lé òun ni àdódùn tí ẹnìyẹn ń béèrè béèrè lórí rẹ̀ ìkẹta òun ni àmúdó àmúdó ìkẹrin òun ni òǹfà ìfẹ́ràn òǹfà ìfẹ́ràn ìkarùn-ún òun ni alẹ́ alẹ́ ògùn alẹ́ ìkẹfà òun ni afàtọ̀ afàtọ̀ ìkeje òun ni àmútóbi àmútóbi ogun àmútóbi. ṣé rí gbogbo àwọn ìsọ̀rí ogun méjèèje yìí ló ní ìdájọ́ nínú ẹ̀sìn wa ó ní ìdájọ́ nínú ẹ̀sìn wa bí ẹ bá sì gbàgbé nígbà tí mò ń tírìtì tí mò ń discọ́sì oògùn oògùn tàbí ìdájọ́ oògùn mo fẹ́ ká máa rántí kókó tó jẹyọ nínú oògùn mo sọ ní ọjọ́ náà pé oògùn ó lè jẹ́ ẹbọ. E lábẹ́ ẹbọ òun ni oògùn idán bọ́ sí. oògùn ó lè jẹ́ èèwọ̀. ìkẹta oògùn ó lè jẹ́ halal ẹ̀tọ́. okay? ògùn lè jẹ́ ògùn ẹbọ ògùn lè jẹ́ ògùn èèwọ̀ ògùn sì lè jẹ́ ògùn ẹ̀tọ́. mo sì ṣe é ní àlàyé wípé ohun tó máa sọ ògùn di ògùn ẹbọ òun ni pé ká mọ ìtumọ̀ ẹbọ tí a bá ti mọ ìtumọ̀ ẹbọ. E oògùn tí wọ́n bá wá so mọ́ òun náà máa jẹ́ ẹbọ jíjọ́sìn fún nǹkan mi lẹ́yìn àlọ́ọ̀ ẹbọ ni oògùn tó bá ti ní í ṣe pẹ̀lú pé ẹnìkan máa jọ́sìn fún nǹkan mi lẹ́yìn àlọ́ọ̀ ó ti di oògùn ẹbọ nìyẹn pípe nǹkan míì lẹ́yìn àlọ́ọ̀ ẹbọ ni ẹbọ ńlá ni oògùn tó bá ti ní í ṣe pẹ̀lú pé ó pe gbólóhùn sí i táwọn gbólóhùn yẹn jẹ́ ìpè nǹkan míì lẹ́yìn Allah bíi ìpè irúnmọlẹ̀ bíi pípe àwọn àjẹ́ bíi pípe àwọn àlìjànú tẹ́ ń pè ń wá níyà oògùn ẹbọ ńlá ni oògùn ó tún lè jẹ́ oògùn ẹbọ kódà bí ọ̀la pípe nǹkan mì lẹ́yìn aláwù lọ tí ò sì la títí pasẹ̀ rẹ̀ jọ́sìn fún nǹkan mì lẹ́yìn aláwù lọ níwọ̀n àgbà tí oògùn yẹn bá ti jẹ́ àrìmọ́lẹ̀ àrìmọ́lẹ̀ àsokọ́ àsosára ìfúnpá gbogbo ìwọ̀n yẹn wọ́n bọ́ sí abẹ́ ẹbọ kékeré níwọ̀n àgbà tí kò ti la pípe nǹkan mì lẹ́yìn aláwò lọ sí i tí ò sì la jíjọ́sìn fún nǹkan mì lẹ́yìn aláwò lọ bọ́ bá ti là lọ ìfúnpá bẹ́ẹ̀ tàbí òrùka bẹ́ẹ̀ tàbí àsorọ̀ bẹ́ẹ̀ tàbí àrìmọ́lẹ̀ bẹ́ẹ̀ ó ti wọ ipò ẹbọ ńlá.